أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء لصوابه أنعم بإنزال كتابه يشتمل على محكم ومتشابه فأما الذين في قلوبهم زيغ فيتبعون متشابه وعم الذين وعم الراسخون في العلم فيقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في ذهابه وإيابه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله بهم الدين واستقام الدنيا به وعلى آله ومن كان أولى به وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله وبا ọba ọba يعني وادي sọ أصفاء wa di ìrọ̀ àṣà القرآن ايتان شيء منو سورة nínú سورة الحديد لوني alhadid lónìí آية lórí àyà 18 يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى تسبح له ما في السماوات والأرض وهو العليم الحكيم ní àná a kà nínú áyà 18 àti 19 ṣùgbọ́n nígbà míì àwọn áyà tí ó kọjá ó ní ìtànsó pọ̀ pẹ̀lú tó ń bẹ wájú sọ ìdí inú tó ti jẹ́ tó ń gbà míì láti padà sẹ́yìn ọlọ́run ni ìyá ayọ̀ lẹ́rí ìlà àmàlù tàkùnlọ́ mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà ọlọ́run wọ̀nìkan kò lọ́sùn lọ ọ́sẹ̀ màtìlẹ̀ rádà.

ọlọ́run bá pe olùgbàgbọ́ òdodo ni lẹ́yìn ìgbà tí ó sọ̀rọ̀ àwọn yahoo àti àwọn mùnẹ́fìkì lẹ́yìn náà ọlọ́run wá tún ṣe ìkìlọ̀ fún àwọn mùnìní òdodo ọ̀hún lẹ́yìn ìgbà tí ó pa wọ́n láṣẹ pé kí wọ́n bẹ̀rù ọlọ́run ó wá ń kọ̀ fún wọn kí wọ́n má ṣe fi ìwà jọ àwọn kan tí wọ́n ti kọjá léètọ́ pé kò sí ìpayọ̀ ọlọ́run nínú ẹ̀mí wọn àwọn náà lọ́lọ́ bá sọ pé wàlá takunu kalladina nasullah ẹ má ṣe jẹ́ gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n gbàgbé ọlọ́run fa ansahum anfusahum ọlọ́run wá gbà tó gbà wọ́n láti ara wọn àwọn wọ̀nyí àwọn sọ ọlọ́run ọba kò dárúkọ àwọn òun làwọn tí wọ́n gbàgbé ọlọ́run òun tí ọlọ́run ọba tó gbàgbé wọn tó gbàgbé tó dé wọn gbọ́ bá wọn láti ara wọn. ṣùgbọ́n nínú ááyà mi nínú súrọ̀tù bá ọlọ́run fi hàn pé àwọn tí wọ́n àwọn ni almunafiqun bẹ́ẹ̀ náà ni àwọn ni mushrik ṣùgbọ́n níbi ọlọ́run dojú ọ̀rọ̀ fún àwọn munafiki nítorí pé àwọn gẹ́gẹ́ ni ọ̀rọ̀ tẹ̀lẹ̀ lórí wọn nínú súratu Tawba ọlọ́run ni المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمعروف يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبلون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الخاسرون tó gbogbo tí ọlọ́run ti ṣe àpèjúwe wọn ní àyà ọ̀hún òun náà ló fi ṣàpèjúwe wọn láyà bí ó ní àwọn mùnáfìkì ọkùnrin àti obìnrin gbogbo wọn pátá alágbàkàyà ara wọn ni wọn wọn nífẹ̀ẹ́ ara wọn wọn jọ ń ṣe pọ̀ náà ni ohun tí wọ́n ń ṣe níṣẹ́ ni pé ya'muruna bil munkar wọ́n máa pala wọn láṣẹ wọ́n máa sọ fúnra wọn pé kí wọ́n máa ṣe iṣẹ́ tí ò dáa tó ń para wọn láti àtúnṣe nìyẹn. wọ́n yẹn náwó na àrùn màrú tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ rí wọ́n máa sọ́kọ̀ ara wọn láti mẹ́ṣe wọ́n máa kọ̀ fúnra wọn láti mẹ́ṣe iṣẹ́ dáadáa. wọ́n yẹ bèbú na ẹ̀rí ẹ̀hùn bẹ́ẹ̀ ni wọ́n máa ká ọwọ́ wọn kò níbi níná sí ojú ọ̀nà ọ̀tọ̀lọ́run lọ́sùnmọ̀ wọ́n gbàgbé ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ fún wọn pé wọ́n gbàgbé ọlọ́run ní àyà yìí fánà sí àhùn ọlọ́run ọba náà wá gbàgbé wọn èyí ni pé ọlọ́run gbà wọ́n lágbè ara wọn àfikọ́ pé nàìjíríà ń bì ọlọ́run máa mọ̀ gbàgbé wọn ó fi wọ́n sílẹ̀ torí pé àdìsíàn ìgbàgbé oníkà mọ̀ọ́mẹ̀sùn àmọ́ gbàgbé ni kìí ṣe fi ní ìmọ̀ọ́mẹ̀sùn ṣùgbọ́n ká sọ pé ọlọ́run ọba gbàgbé wọn àkọ́kọ́ ni pé ọlọ́run ọba ò kí ń gbàgbé kò sí ní ìròyìn ọlọ́run pé ọlọ́run ọba máa gbàgbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ti wù lọ́mọ torí pé ọlọ́run ni innal munafiqina hum al-fasiqun àwọn mùnáfíkì tẹ́ rí yẹn àwọn olùsìlẹ̀ jẹ́ nínú àyà iná ọlọ́run ó ti fífà wọn pẹ̀lú òbílẹ̀ jẹ́ oníwùlá ìkà hum so nẹ̀síyàwó bí pé ọlọ́run bá gbàgbé wọn kìí ṣe ìgbàgbé ẹni tó fi wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí ẹni àgbàgbé bí wọ́nà àyẹ̀ǹta ọlọ́run ọba ìsìnkò kì í kùnà bẹ́ẹ̀ sì ni kì í gbàgbé wà máa káàna rabbuka nasiya ọlọ́run ọba rẹ kì í gbàgbé kì í ṣe kọ́lọ́run ọba gbàgbé ni. so níbi ìròyìn àwọn yahoo àti nasara àtàwọn mushriku ọlọ́run sífà wọn pẹ̀lú ìgbàgbé nílé ayé lápapọ̀ ẹni pé gbogbo wọn ni wọ́n gbàgbé ara wọn sílẹ̀ ayé wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run wa jẹ́ pé wọ́n gbàgbé ara wọn sílẹ̀ ayé wọn ò lè ráyè àti ṣiṣẹ́ tí wọ́n kàǹkà ní pẹ̀lú ọ̀rọ̀ ìjọba àṣẹyà mọ́ ọlọ́run sọ nípa yahood ní àyà mi ò ní fábìmọ̀ lọ́kùnrin lè ká fọ̀hún làánà hùn wọ̀dà àìnà kùlùbà hùn يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ọlọ́run ní àìmọ́ máa pé àdéhùn wọn èlà ti ṣe wọ́n lẹ́ni ẹ̀kọ́ a wá sọ ẹ̀mí wọn ọkàn wọn ajẹ́kó lè kókó ìmánì ò lè wọ́bẹ̀ òdodo kankan ò lè wọ́ yóò hàrìkú nàìjíríà máa ń máa wà bẹ́ẹ̀ wọ́n máa yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà síbò ní ìyàtọ̀ sí tọ́lọ̀ ọba gbàlérò wà nẹ́sù ọ̀pọ̀ lèmà lókè òde wọ́n gbàgbé àwọn oore àti àdébá lóòótọ́ àgbẹ̀dẹ̀ àgbẹ̀yàmà tí wọ́n fi ṣe ìrántí fún wọn gbogbo ẹ̀ ni wọ́n gbàgbé wọn ò yìí pé wọ́n fi ilẹ̀ láì ṣe bákan náà àwọn nàfàrà ọlọ́run náà tó ròyìn pẹ̀lú ìgbàgbé báyìí ọlọ́ni wọ́mìnà lẹ́bìnà kọlu iná nasọ́rọ̀ àkọ́bìnà ní sáàkọ̀hùn fẹ̀lẹ́sù ọgbọ̀n mímà dúkì òwe pẹ̀lú àwọn kẹfẹ́ ń pera wọn ní nasara a ṣe àdéhùn pẹ̀lú wọn ṣùgbọ́n wọ́n gbàgbé oore àti ìkẹ́ tí wọ́n dé bá gbọ́ gbẹ́dẹ̀ àti àmọ́ wọ́n gbàgbé ẹ̀sílẹ̀ ayé ọlọ́run wá gbà wọn láti ara wọn ò ṣe nǹkan kan tó dé bá ó dá bí ṣe rántí fún wọn gbogbo ẹ̀ ní wọ́n pàdé wọn òmúṣẹ́ ṣe wọn òmúṣẹ́ ní wọn òmúṣẹ́ níṣẹ́ bákan náà àwọn ọ̀sẹ̀ bọ ọlọ́run náà ti ṣe àpèjúwe wọn pẹ̀lú ìgbàgbé báyìí ọlọ́run ni alẹ́bí ilẹ̀ tẹ́kọ̀ọ́dù dínà òǹlẹ́hàwà wà láìbà wà rọ́rùrọ́tù hùmù ìhàyàtù كما نسوا لقاء هذا وما كانوا بآياتنا يجحدون ẹ rí àwọn tí wọ́n mú ẹ̀sìn wọn léré àti nǹkan ìgbádùn lásán àbí nǹkan ẹ̀pẹ̀ lásán wa gharratuhumul hayatud dunya tí ìgbésí ayé tọ́tọ́ tẹ̀wọ́n jẹ ọlọ́ni fal-yawma lónìí nansahum àgbàgbé wọn kama nasu liqa'a yawmihim hadha gẹ́gẹ́ báwọn náà ti gbàgbé irú ọjọ́ òní tí wọ́n pàdé pẹ̀lú ọba wọn ọba tó dá wọn wọ́n gbà díẹ̀ wọ́n máa káàánú bí ayé àti ìlànà yẹ́jì àdúrà àti ìyàn àti kíkọ̀ sílẹ̀ tí wọ́n kọ ááyà ẹ̀mí ìtọ́lọ́run sọ ọlọ́run ní òun gbàgbé wọn gẹ́gẹ́ bí àwọn náà ti gbàgbé sọyọ́ wà jẹ́ pé ìkìlọ̀ tó wá nínú ááyà yìí ọlọ́run dojú ẹ̀kọ́ àwọn mùnáfìkì ṣùgbọ́n in tó wá ti ròyìn wọn gbogbo ẹ̀ pátá náà ló pé sára àwọn kèfèrí àti àwọn yahud àti àwọn nàfárá bẹ́ẹ̀ náà làwọn ọ̀sẹ̀ gbogbo ẹ̀ pátá ló fi ṣe wọn. ṣùgbọ́n ìgbàgbé tọ́lọ̀ ń gbà lérò níbi ni pé wọ́n fi ọlọ́run sílẹ̀ láìpò gbogbo tọ́lọ̀ ń pa wọ́n rẹ̀ wọ́n fi ilẹ̀ láìmúṣẹ gbogbo tọ́lọ̀ ń kọ̀ fún wọn fi ilẹ̀ láì mú jẹ gẹ́gẹ́ bí àfá oní àbúwá olùgbàyà ó ti sọ pé ìgbàgbé tọ́lọ̀ ń sọ bí ìtumọ̀ rẹ̀ ni pé fífi nǹkan alẹ̀ láì ṣe gẹ́gẹ́ bọ́lọ̀ ti sọ pé làkọ́dẹ̀ àrídínà ìlà àdàmàmì kọ́pù fàlẹ́sìyà a ti ṣe àdéhùn ṣẹlẹ̀ pẹ̀lú ànábì Adam síwájú bí ó tó lọ jẹ igi tá a ní wọn máa jẹjẹ ṣùgbọ́n ó gbàgbé èyí ni pé àdéhùn wa ó fi ilẹ̀ láì mọ̀ṣẹ́. wọ́n ní ìtumọ̀ nìsíàn ó pé sí méjì. nìsíànù ìgbàgbé ti pàápàá èyí ń àṣìṣe ni èyí máa mọ̀ ṣe. ṣùgbọ́n nìsíàn kà máa ṣe òun òfin ìkàsílẹ̀ torí pé àlè kò lè jẹ́ pé èèyàn gbàgbé lásọ kó gbàgbé sára ní ọmọ ọmọ gbàgbé nù rárá o kò lè ṣẹlẹ̀ lédè àyàfi bá ní ó mọ̀ ọmọ fi nǹkan ẹlẹ̀ láìsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbàgbé tọ́lọ̀ ti tì sí ara rẹ̀ tó ní kàdáàlìkà àtẹ́kà áyá tù náà fàdà sí ìtà bẹ́ẹ̀ náà ni áyà wáwá bọ̀ nígbé ayé ọgbàgbé ẹ̀ wàkàdáàlìkà lìyàwó máa tó nǹka bẹ́ẹ̀ náà ni lónìí àgbàgbé yẹn so ìgbàgbé kò lè wá ní fíìlì mọ̀bọ́ọ̀rẹ̀ torí pé fíìlì mọ̀bọ́ọ̀rẹ̀ ó ń ṣe ìfádà alhal àti almustaqbal alhal ó ní téèyàn ń ṣe ní ìsìn so nígbà tó lọ́n bá ní àǹkáàkù wọ́n gbàgbé yín ẹni pé máa fi yín lẹ̀ ní gẹ́gẹ́ bí ẹni a máa gbàgbé ní ọmọ bọ́yá ẹ̀ ń ọ̀ndàtàndì tí mo ń fa wọn. ẹni pé ọlọ́run ọba kì í gbàgbé tó gbogbo ibi tó bá ti ní ọlọ́run ọgbàgbé àwọn tètè ìgbàgbé àmọ́ mẹ̀ṣe ni tó ti jẹ́ pé omi lójúmọ̀ sí títí ìyẹn lẹ̀ láì sọjá ó ní ìgbàgbé tàbí tàǹlérò tàǹgbà lẹ́rù torí pé ọlọ́run ọba sì gbàgbé. bákan náà àlùmọ́ àlẹ́bí sallallahu alaihi wa sallam ọlọ́run ti forí dè nígbà tí wọ́n ṣe kí wọ́n gbàgbé so kò sí bọ́lọ̀ ń ṣe lè mú wọn pẹ̀lú ìgbàgbé wọn ní ilé ayé tó dáadáa ní wọ́n gbàgbé ní ìtumọ̀ ìgbàgbé òdodo ọlọ́run ò ní mú wọn lórí ẹ̀ ìdí ni pé ọlọ́run ni rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́run ọba wa ò má mú wa pẹ̀lú ẹ̀ṣẹ̀ tá a ṣe pẹ̀lú ìgbàgbé àbí èyí tí a ṣàṣìṣe and this is why tó ń jẹ́ pé nínú àwẹ̀ Ramadan ẹni ọba jẹun tó gbàgbé jẹun àbẹ́ ẹni ó mú nǹkan tó gbàgbé mu kí ni wọ́n wí wọ́n ní ó túbọ̀ sínú àti máa gba àwẹ̀ rẹ̀ kò sí tó máa rẹ̀ rẹ̀ ìdí ni pé ìgbàgbé ló àlùmọ àlẹ́sọ̀rọ̀ máa wà ní ìsánà ìṣẹ̀ so eléyìí hàn pé ìgbàgbé tí wọ́n ẹni pé ọlọ́run fi wọ́n lẹ̀ jẹ́ sí ẹni àgbàdí ẹ̀ bákan náà wà ló súnà àlẹ́bí sallallahu alaihi wa sallam inna Allaha qad tajawaza li an ummati khata wan nisyan wa mastukrihu alayhi ìgbẹ́dájúdájú ọlọ́run ọba ó ti sàgbójú kúrò fún gbogbo àdúgbò mi pátá ohun tí wọ́n ṣe láti ṣe ohun tí wọ́n gbàgbé ṣe ohun tí wọ́n kàn wọ́n ń bá láti ṣe gẹ́gẹ́ bí ẹni anípọ́ dẹ́ṣẹ̀ pẹ̀lú tipátipá tí ó sì ní nǹkan ní ìtọ́lẹ̀ ṣe ju kó ṣe lọ irú eléyẹn ọlọ́run ní mo sí ọlọ́run ní mo pẹ̀lú ilé ìfínà tó níbi ìyá kò ìgbàgbé tọ́lọ́ ti ṣàpèjúwe wọn ọ̀rọ̀ ọlọ́run tó ní waqila al-yawma nansakum kama nasitum liqa'a yawmikum hadha lónìí á gbàgbé yín ẹni tí ó gbàgbé òní sọ pé òun gbàgbé agbẹ́kọ̀ ni èèyàn gbàgbé bọ́ wá èèyàn gbàgbé bọ́ wá ti sọ àkọsílẹ̀ pé òun ó gbàgbé lọ́la o eléyìí àmọ́ mọ̀ gbàgbé ni so èyí ni pé a fi yín lẹ̀ lónìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe fi òfin wálẹ̀ ní ilé ayé bí ẹni wọ́n gbàgbé bẹ́ẹ̀ náà láti ilẹ̀ lórí tí ẹni àgbàgbé ẹ̀. ọlọ́run ni kọ̀ọ̀bùkú bí màá nà sí tòmì sọ àyẹ̀wò ní tòmì ọ̀rọ̀. nígbà kan ọlọ́run bá ti wọ́n sínú mẹ́ta ọlọ́run a máa sọ fún ẹ pé ẹ tọ̀ wò. ìpàdé pẹ̀lú wa tẹ́ ẹ gbàgbé nígbà tẹ́ ẹ wà nílé ayé. tó iná mẹ̀sì náà kò mọ̀. awa náà gbàgbé yín sínú iná èyí ni bá fi láì gbogbo ariwo níbọ̀ gbogbo ogbe yín pátá níbọ̀ ẹwà wà yọ oyọ nù náà ó ti ẹ̀jẹ̀ kẹ́ ẹ padà sílé ayé kẹ́ ẹ gbogbo ẹ̀ pátá òfin ọlọ́run mi bọ̀ ọlọ́run ni náà á ìyàwó wọ́n ọlọ́run èyí ni pé ó san wọ́n lẹ́sẹ̀ pẹ̀lú irú tí wọ́n ṣe ó fi wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí ẹni àgbàgbé kò sújá wọn torí pé ọlọ́wọ́ bá kì í gbàgbé wọ́n máa ká ẹ̀nà rọ́pùká láti ìyá láàyè ìlú rọ́bí wà láàyè ń sa. Ah, lórí àyà yìí khalifa abubakar radiyallahu anhu ó sọ ọ̀rọ̀ kan tó jẹ́ pé ọyẹ kọjọ́ pé bẹ́ẹ̀ ni gbòòtù láti kọ́ bẹ́ẹ̀ ni kó sì jẹ́ pé tàwádà rẹ̀ ká máa lò òun náà ni torí pé kí ni ó kún fún ọgbọ́n fún gbogbo ẹnikẹ́ni tó bá ó ní ama ta'lamuna annakum taqdu wa taruhu li ajalin ma'lum tí ẹ ti ẹ̀ gbàgbé ni àbẹ́ ẹ̀ ti ẹ̀ kúkú mà pé gbogbo máa lọ máa bọ̀ yín ẹ̀ ń ṣe ní de ìgbà tí ọlọ́wọ́ bá ti sọ sílẹ̀ ẹni tó ń mọ̀ tó bá ti dìgbà náà ó ti tìkan náà lò ẹkùn ẹ nílé lọ mọ́ ẹ sì nílé bọ̀ mọ́. fọ́mọ̀nì pàtó àyẹ̀kùnrin àjàdá wọ̀húwọ̀ fi àmàlè là fàníyàpá gbogbo ẹnikẹ́ni tó bá lè tó bá rọrùn fún láti lo àsìkò lílọ mímọ́ ọkọ rẹ̀ lórí iṣẹ́ ọlọ́run ọba kó ṣe bẹ́ẹ̀. ولن تنالوا ذلك إلا بتوفيق الله ẹ̀ẹ̀dì ní lè ṣe àyàfi tí ọlọ́run bá ṣe fi ń ṣe kòógẹ́ ẹ tọrọ kòógẹ́ ọlọ́run bá kẹ́ ẹ lè ṣe bọ́yá lílọ ọmọ ọkọ̀ yín ọjọ́ torí ìtọ́lọ́run òní iná kọ́ùnàn jáàrù àjáàdáhùn lébẹ́ ìrìhìn àwọn kan wọ́n ti lè kọjá yín ájẹ̀lì tí wọ́n wọ́n ṣe fún ẹlòmíì ni ò ṣe fọ́nà fàdáhàkùnmù lọ́wọ́ àǹtàkùnù àǹtàdáhùn ọlọ́wọ́ akọ̀ fún yín tẹ́ ẹ mọ́tẹ̀ẹ́rù ń táwọn ṣe gbogbo tí wọ́n ṣe wọ́n ṣe lórí ìfẹ́ inú wọn wọ́n ṣe lórí ilé ayé ni wọ́n ń gba àṣẹ lẹ́nu ẹlòmíì ní láìsí ọgbọ́n ọlọ́wọ́ ọba tó dá wọn léyìí tó sì jẹ́ pé òun lè rẹ́sàn ìtẹ̀lé lọ́wọ́ ẹ tí ò wọn tí ó sì sì ṣe ni yọ pa wọn tí ó jù wọn dìde. ọlọ́wọ́ á pọ̀ fún kẹ́ ẹ mọ́ tètè bí báwọn náà ṣe ṣe lọ́wọ́ ní ọlọ́wọ́ ní wàlá takunu kalladina nasullah fa'ansahum anfusahum ẹ má ṣe dàbí àwọn tí wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run wá gbà wọ́n lájẹ ara wọn wọ́n á gbàgbé ara wọn sílẹ̀ ayé wọn ò lè ṣiṣẹ́ eré tí wọ́n ti wá fájọ́ bẹ́ẹ̀lì àti àmà lọ́tún ni ayé náà máa ń ta àìkú náà ní ẹ̀kọ́ àlùfẹ́ ẹ wo ojú kẹwẹ̀yìn ẹ wọ wájú ẹwẹ̀yìn àwọn tí ẹ mọ̀ tí wọ́n ti rí kọjá ń gbóná wà lónìí قدموا على ما قدموا في أيام سنته وكلوا أمجوا سيلة لن ní àsìkò tó ti kọjá omi wọn lọ ṣe bá ní òkú torí pé wọ́n ti kú kò sí ní tó kù wọ́n kù ju àwọn tí wọ́n ṣe níṣẹ́ lọ èyí tẹ́ tí wọ́n ṣe sẹ́yìn ló kù wọ́n kù. wàkọ́lọ́wọ́ ní ṣàkáwà tí wọ́n sàárà ó ti wá kú àwọn nìkan wọ́n bákan méjì sí ni wọ́n tún lọ tó tó lórí ibú àbí tó tó lórí rẹ̀ أين الجبارون الأولون الذين بنوا المدائن àwọn olórí olórí àwọn onígbéraga àwọn onímọ́tòmọ́tò ìjọ títẹ̀yìn náà mọ̀ wọ́n àwọn dà lónìí الذين بنوا مدائن láwọn tí wọ́n kọ́ ìlú pé a máa kọ́ ìlú ṣùgbọ́n àwọn kọ́ ìlú ni wọ́n kọ́ ilẹ̀ máa ń dára wọ́n sì fi kọ́ tí ó dì í wọ́n wà yíká rẹ̀ pẹ̀lú fẹ́ǹsì ìlú ńlá láti yíká pẹ̀lú fẹ́ǹsì torí dìfẹ́ǹsì tí òfin ní jẹ́gbẹ́ ẹnìkan kan wà lọ́wọ́ àwa mú àtàkì wá bá wọn torí tí wọ́n ní lówó àtọ́lá ni wọ́n fi ṣe wà àsọ̀rọ̀ àbí àwárí wọ́n ṣe gáàdì ìlú wọn pẹ̀lú fẹ́ǹsì tó lágbára lónìí náà àwọn kan náà ṣe bẹ́ẹ̀ àwọn kan bá máa ń gbọ́rọ̀ yìí wọ́n bọ̀ ìjìbà ló ìṣàyè ìṣọ́n tó ní Israel wọ́n ń kọ́ fẹ́ǹsì kiri káàmù wọn fẹ́ǹsì tó lágbára torí àti ṣe gáàdì ìlú wọn ìdí ni pé ìdí ayé lọ́gbà wọn láàrin قد صاروا تحت الصقر والآفاق àwọn yẹn àwọn tó dé èèyàn nínú wọn wọ́n ti di látẹ̀kùnà àjàìlú tí ọlọ́run ní níwájú yìí àwọn ìmọ̀ nínú ẹ̀ fàtàbí ìhùn nínú ìyàwó mi ẹwà ìmọ̀lẹ̀ nínú ẹ̀ torí ijó òkùnkùn ọjọ́ fẹ́ wà nínú òkùnkùn bírímù bírímù wàtàbí ìhùn bí sànà wọ́bàyà rẹ̀ ẹwà ìmọ̀lẹ̀ nínú rẹ̀ àti àlàyé al-Qur'an inna Allah afla ala Zakariya wa ahla baiti ẹ mọ̀ pé dájúdájú ọlọ́wọ́ bá yẹ Zakariya anábì Zakariya wa ahli baiti àtàwọn ará ilé rẹ̀ ọlọ́run ní wọ́n pé innahum kanu yusari'una fil khayrat àwọn tẹ́ẹ̀rí ni wọ́n máa ṣe ìyára lọ sí ibi oore wọ́n máa ń yára lọ ṣiṣẹ́ eré oore ni wọ̀yàjọ̀ òunànà rọ́gbàmì wọ̀rọ̀ àbá tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tún káwọ́ sókè máa tẹ̀ wá ní bíbẹ̀ ìbẹ̀rù àti bíbẹ̀ ní gọ́ọ̀rọ̀ oore sọ́dọ̀ máa kọ́yọ̀ fi kọ́ọ̀lì la yuradu bihi wajha Allah ó ní kò sóore fún ọ̀rọ̀ tá a sọ sí èsì tá a sọ torí ọlọ́run wà náà kọ́yọ̀ fi mali la yunfiqu fi sabilillah kò sí oore kankan fún dúkìá kan tá lọ sójú ọ̀nà ọlọ́run wà náà kọ́yọ̀ fi man yaghlibu jahlahu ilmuhu kò sí oore ولا خير في من يخاف في الله لومة لائم وتسوري تقول سوري شكا فلتنبر ọjọ́ tí àwọn èèyàn máa bá wí torí pé ń ṣiṣẹ́ ọlọ́run torí pé ní jíńbá ṣiṣẹ́ ọlọ́run ní dàbí pẹ̀lú ìbáwọ̀ àwọn èèyàn wọn kò ní dàbí pẹ̀lú èébú àwọn pé àwọn ọ̀rọ̀ tí àwọn bá kà ló kó gbà yìí àwọn ọ̀rọ̀ tó lágbára ni. tí ó yẹ kẹ́yìn ọ̀kà kó tó ọ̀kà kó nígbà náà ni ó nílùú àwọn àǹfààní tí ń bẹ nínú ọ̀rọ̀ náà ọlọ́run tí ó kẹ́ wọn tó pátápátá. lẹ́yìn náà ọlọ́run wá ti lùwá gánà èyí ni pé ó ṣe òṣùwọ̀n láàrin لا يستوي أصحاب النار لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون قال لا يستوي أصحاب النار وأصحاب الجنة wọn ò lè ṣe déédéé àwọn ẹni iná àti àwọn ẹni àlùjànnà wọn ò lè ṣe déédéé lọ́dọ̀ ọlọ́run déédéé kọ́ ni wọn kódà lọ́dọ̀ èèyàn wọn ò lè ṣe déédéé. ashabul jannati humul faizun àwọn ẹni àlùjànnà àwọn olórí ire lè tọ́jọ́ pé àwọn ẹni iná àwọn olórí ibú sọ olórí àti olórí ò lè ṣe déédéé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfáà onímọ̀ yẹ kàrọ̀ ní la yastawi ashabu nari al-mu'azzabun àwọn ẹni iná táǹfìyà jẹ wọn lójoojúmọ́ láì dáwọ́ dúró wa ashabu al-jannati al-mula'amun àti àwọn ẹni àìjẹ́nà táwọn fún wọn ní nǹkan àgbàdo lórí ìrísí gbogbo ń tẹ́ bá wà ní wọn wọ́n yìí wọn ò lè ṣe déédé pẹ̀lú wọn. ashabu al-jannati hum ghafiruna bi kulli makhluq àwọn ẹni aljanna àwọn ni wọ́n sorí ire pẹ̀lú gbogbo nǹkan tó bá wù ọ́ tó bá ń wá annajuna min kulli makru wọ́n sì ti mórí bọ́ kúrò ní gbogbo aburú pátá káburú kan tí ó tó kàn wọ́n mọ́. la yastawi ashabun nari wa ashabul janna wọn ò lè ṣe déédéé níbi ìdájọ́ ọlọ́run ọba wàbí jàgá ìhì pẹ̀lú ẹ̀sán rẹ̀ alẹ́rí ìlànà sùnmọ́ àwọn tí wọ́n gbàgbé ọlọ́run fàṣàhàkùn kùlú dàbìnà torí ìdí èyí iná fi wọnú lágbó sì dénú rẹ̀ lọ bẹ̀rẹ̀ láì jáde nù wọ́n lẹ́rí ìlànà sẹ́kùn pẹ̀lú àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run tó fáyọ̀ ọlọ́run wà gọ́fà rúbìrì wáàlì wọ́n wá rí oríire torí pé kí ni ọlọ́run yọ́nú sí wọn bí sábàbí ìmáàrí torí pé wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wà á mẹ́rin ní sọ́ọ̀lẹ̀ wọ́n ti ti bẹ̀rẹ̀ pàtàkì àkùnrin olóògùn sí jẹ́nà torí ìdí èyí wọ́n wá tọ́ sí wọn pé kí wọ́n máa gbé wọn ọgbà àdẹ́ra ní gbére wàlbọ́nú àlàáfíì lẹ́yìn àṣàbíyìn náà ìyàtọ̀ tọ́lọ́ láàárín àwọn méjèèjì ìyàtọ̀ tó tóbi torí di èyí àpáàbò ìjẹ́lẹ̀ sí òun ò fa ìbò àwọn ẹni àjẹ́lẹ̀ àwọn olórí ni ọlọ́kọ́ kà wá fún wọn. Áyà yìí ó fi hàn pé àwọn ẹni iná àtẹni àjẹ́lẹ̀ wọn ìṣe déédé. Súnmọ́ eléyìí ohun tí olúkúlùkù yẹ kọ́ mọ̀ sódà àbọ̀ náà mọ̀ ẹ́ tó bọ̀ ọmọ ẹ̀ pé ẹni ó wà nínú náà àti ẹrúgbọ́ tó wà lóògbà tó fi wáyé ṣe déédéé ká tó wáyé pé àwọn ọ̀jọ̀gbọ́n tó lọ́pọlọ torí pé gbàrúgbà lọ́wà kò sí ń ká lè máa ronú sí. àwọn àbá ni ọ̀rọ̀ tọ́lọ̀ ọba sọ yìí ó sọ nítorí pé ìgbàgbé ọmọ ànẹ́bì Ádámù tó ṣe gbóngbó àti bí ìgbà tí òkè ẹ̀ lọ ṣe ń ká pè wọ́n ń sọ̀rọ̀ ọ̀lẹ́ wọ́n ń sọ̀rọ̀ ọ̀lẹ́ àtìgbà àti bí ìgbà tí wọ́n ti ẹ̀ máa ó kí ni nǹkan ọ̀hún. torí ìdí èyí wọn ò ṣiṣẹ́ tí ó mú wọn wọnú ọgbà àtẹ̀rà wọn ò ṣiṣẹ́ tí ó mú wọn jìnà sílẹ̀. wọ́n ní àfi bí ìgbà tó yẹ pé ọmọ kan ó yọrí gbogbo tí ọmọ tẹ̀lé ìfẹ́ inú àwọn òbí ẹ̀ tí ń taburú pẹ̀lú wọn káwá bá níbi tó fi ń bú àwọn òbí ẹ̀ káwá mọ̀ sọ fún pé bàbá rẹ̀ mà ní kíkọ̀ mà ní ọmọ pé bàbá òun kí wá ló dé tá a fi sọ fún pé bàbá rẹ̀ mà ní. ó ní pé ìtí ń wù wà àti bí ìgbà tó pé ó ti gbàgbé pé bàbá òun so bẹ́ẹ̀ náà ni ìwà ọmọ ànábì Adam nígbà ń ṣe nílé ayé àti bí ìgbàta ti gbà wípé iná ń bẹ lọ́lọ́run wa na wa létí pé láyé sẹ́wí ọ̀káàbù náà wà ọ̀káàbù ìjọba àwọn ẹni náà tẹ̀wọ̀n ní ẹ̀jẹ̀nà ó lé ṣe déédé o ẹni ẹ̀jẹ̀nà ló ire ẹni ọba ló ire. sọ irú ọ̀rọ̀ báyìí ó pọ̀ nínú tọ́lọ̀ fi wẹ̀ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn onígbàgbé ni ó rẹ̀ létí nínú ni amúnájà alùlẹ̀bí ilẹ̀ ámánú wà ámìlú sọ́ọ̀lì àti a kódà ilé ayé a ń ojoojúmọ́ là ń kígbe ojoojúmọ́ là wà nínú ẹ̀rù torí kí ni torí àwọn òbílẹ̀ jẹ́ àwọn òbílẹ̀ jẹ́ ẹ̀ tí wọ́n bá lè jẹ́ ẹni ire tí wọ́n ti fẹ́ rí ṣé á wà nínú ṣé á wà nínú ìpayà àní tí ń bẹ̀ èyí ń lo fi hàn pé àwọn ẹbí ń ṣiṣẹ́ àtẹnu ń ṣiṣẹ́ tí wọ́n ní nínú ọlọ́ni amúnẹ́jà olùmọ̀tẹ́kì iná kẹ́ǹkù já àbí ẹtì ẹ̀fẹ́ ká ti àwọn tó ń fáyọ̀ ọlọ́run ọba ká fi wọ́n ṣe déédéé pẹ̀lú àwọn aṣèlú wọn ò lè ṣe déédéé. bákan náà ọlọ́run sọ níbòmí àfàmọ̀nkánà múmínà kàmọ̀nkánà pàṣípà báyà sọ̀rọ̀ ǹjẹ́ ẹni ó jẹ́ olùgbàgbọ́ àtẹni wọn jẹ́ obìnrin jẹ́ fásitì tí wọ́n lè ṣe déédé bí ọlọ́run ni wọn ò lè ṣe déédé wọn ò lè ṣe déédé ní ìdájọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni ìrìálítì ilé ayé gan wọn ìṣe déédé wọn kì í ṣe déédé wọn ò dọ́gba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà wọn ọlọ́run ni amhasiba nàbí nàìjíríà ọ̀hún ṣèyí àt ànàjàálà كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون ṣe ń táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n rò ní pé ká fi àwọn tí wọ́n ń sorí ibú tó ń ṣiṣẹ́ ẹbú tó ń balẹ̀ jẹ́ ká fi wọ́n ṣe déédé pẹ̀lú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tó ń ṣiṣẹ́ rere ó wá jẹ́ pé ìgbésí ayé wọn àti ìgbésí ọ̀run wọn kó ṣe déédé pẹ̀lú ara wọ́n ní ọlọ́run ni ó burú ní tí wọ́n ń dá lẹ́jọ́ ó burú gbà nínú tí wọ́n ń dá lẹ́jọ́ pé àwọn tí wọ́n ń ṣe déédé wọ́n sì ń ṣiṣẹ́ déédé tí wọ́n gbọ́ bọ́wọ́ bá bọ́ nǹkan kan náà ni wọ́n pẹ̀lú àwọn tí wọ́n ti ń ṣe wọn kọ́ lọ́wọ́ bá bọ́ wọ́n sì ń ṣe iṣẹ́ ìpìlẹ̀ jẹ́. sọ eléyìí fi hàn pé àṣùlọ ń bẹ láàrin àwọn méjèèjì wọ́n ṣe déédéé. Al-Qur'an dáwà ní ashabu mẹ́rin ọ̀hún dání ashabu jannah. Lóòótọ́ lóòótọ́, àyà yìí ó fi hàn pé àwọn tí wọ́n ní ímáàlì tó ti tẹ̀rè àwọn ní ashabu jannah. Àwọn ashabu mẹ́rin àwọn ìwé ni wọ́n. Àyà Al-Qur'an ó fi hàn pé àwọn kèfèrí ashabu mẹ́rin àwọn mùnáfìkì ashabun náà ni wọn àwọn mushrikun ashabun náà ni wọn. alákọ̀ọ́kọ́ ọlọ́ni walladhina kafaru wa kadhabu bi ayatina ulaika ashabun náà hum fiha khalidun àwọn tí wọ́n kọ́kọ́ lọ́wọ́ ọba tí wọ́n gbàgbọ́ tí wọ́n tẹ̀kẹ̀kẹ̀ rí tí wọ́n sì pé ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba nírọ́ ọlọ́ni ìlẹ́ ìka àrùnà àwọn ẹ̀yẹ àwọn ẹlẹ́ni iná wọ́n sì máa gbénu ẹ̀ lọ kẹrin ṣéṣe lọ títí láíláí. bákan náà ìmọ̀ ẹgbẹ́ inú iná lọ títí láíláí ọlọ́run ṣàlàyé rẹ̀ lọ́nà tó pọ̀ nínú Al-Qur'an àpèjúwe ọ̀fẹ́ nú ẹ̀ ọlọ́ni ọ̀bí nàìjíríà. من يتخذ من دون الله أندادا هو نينو أوي فيبي إن كذي نو بانوبو فكتي نو مرابو يتصلون ونو مرجوسي يتصلون يحبونهم ونفيتنا كحب الله gẹ́gẹ́ bí èèyàn ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó tẹ̀lé wọ̀nàdí ilẹ̀ ààrùn ẹ̀ wà láwọn tí wọ́n gbàgbọ́ yẹn àṣàkì òkúfẹ̀lélà ọlọ́run ọba nìkan ni wọ́n nífẹ̀ẹ́ fún gbogbo nǹkan lè lọ. wàlẹ̀ òyàrá lẹ́bí ìnàgọ́nà mú ibi yàrá òun nàlẹ́ àgbààbà tó bá pé àwọn òbílẹ̀jẹ́ àwọn ọ̀tẹ́bọ àwọn kèfèrí tó bá lè rí ipò tí wọ́n wà lóòjọ́ ìgbẹ̀dẹ̀ àṣẹ́yàmọ̀ nígbà tí wọ́n rí ìyà ọlọ́run ọba bó ti tó tí wọ́n kojú bá jahannama annal quwwata lillahi jami'a wọ́n ìgbà ẹgbẹ́ dájúdájú gbogbo agbára pátá lọ́lọ́wọ́ ọba ni wàá nà lọ àṣẹ̀dí ìdùn àdá àti pé ọlọ́run ọba ìyá ẹlẹ́ka eléèrò tó le gbogbo ìgbẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ náà lọ́wọ́ ìtàbárọ̀ láti máa tẹ ọlọ́run ọba wọ́n máa tẹ pé kò sí tọ́ka wọn pẹ̀lú ara wọn gbogbo wọn pátá wọ́n dẹni ẹ̀kọ́ ara wọn kò sí tọ́ka wọn pẹ̀lú ara wọn wàrà olè àdáàbà wàtàkọ́tọ̀ àti ìmọ̀lẹ̀ àṣà torí pé kí ni wọ́n ti rí ìyá ọlọ́run ọba lójú gbogbo ọ̀nà ló ti jábọ̀ wọn kò sí nǹkan tí wọ́n lè ṣe wọn ò lágbára nǹkan kan mọ́ wọn ò rí ọ̀nà tí wọ́n lè gbà

àwọn náà tá a bá padà délé ayé ààlà àmọ̀wọ́ kò sí tọ́kà wá pẹ̀lú wọn kẹdẹ́rì يريهم الله أعمالهم حسرات عليهم báyẹn lọ́wọ́ bí ó fi hàn wọ́n wípé gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ń lé ayé gbogbo wàhálà tí wọ́n ṣe lórí ìjọsìn fọ́nà ní ìyàtọ̀ sọ́nà ó ti lọ lóko wà máa ń dèkọ́ àríjìnà nínú náà bẹ́ẹ̀ ni wọn ní jáde fún òun wọ́n máa bẹ́nu rẹ̀ nínú kárí kéde láíláí ọlọ́run kó sọ wá ní ẹ̀. ọlọ́run sọ ní súrọ́tù Humaza ó ní náírù lọ́ọ̀hí àlùmúkọ̀dà alẹ́tì tàbọ́lẹ̀hù alàlàkìdà ìnà àlẹ́yìn múkọ̀dà. ife iná ọlọ́run èyí tá ń kó ọlọ́run ti sọ fún wa pé wọ́n kúrú àmì wọ́n ti gbà ọ́ ohun tá a máa fi kó ó ń la àwọn èèyàn àti òkúta tá a máa fi kó náà. iná yẹn ó le koko débi pé a máa wọnú ọkàn inú ọkàn ní kí ń gbóná iná ààrẹ ìlú mú sọ̀dà á ilẹ̀kùn rẹ̀ mọ́ wọn lórí mi torí kó ti lè kó lè mọ́ ọ̀rẹ́ kan fáwọn jáde tó fi hàn pé láíláí ni ò lè jáde kó lọ. àwọn èrò àwọn ẹni iná àkọ́kọ́ alkufru ó ní ìyá tètè rí sọ́nà ẹlẹ́ẹ̀kejì ànífà àbòsí ẹlẹ́ẹ̀kẹta alkùlúùdù fìnnà wọ́n máa gbé ní ọlẹ́nu láíláí wọlé jáde ẹlẹ́ẹ̀kẹrin láàánà tó lọ́ọ̀yà rẹ̀ ibi ọlọ́run ọmọ àbá wọn ọlọ́run ti ṣẹ́bi lé wọn ó ti sọ wọ́n dẹni ègbé ẹni ẹ̀kọ́ wọ́n mú lẹ́bí ilẹ̀ mẹ́sùn lọ́ àfàlẹ̀ sí àwọn àwọn yẹn àwọn ni wọ́n gbàgbé ọlọ́run ayé fàlẹ̀ sí àwọn lọ́lọ́run wá gbàgbé wọn sí sọ̀rọ̀ wà náà rò hásìkòrò ìdíyà náà ó ti tó wọn. àwọn wá ní ẹni àjẹ́nà ọlọ́run kọ́kà wá fún wọn fàwọn mọ̀mìnún àwọn lónígbàgbọ́ ọlọ́ni ìnnà lẹ́bí ilẹ̀ kọ́ọ̀lù rọ́bùnà náà فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون دادو دادو àwọn tẹ́ni àtẹ̀dá wa ọlọ́run ọba wa ẹni dájọ́ tẹ̀tún òǹlọ́lọ́ tó mọ̀ sàkọ́ọ̀mù lẹ́yìn náà wọ́n wá dúó déédéé lórí ẹ̀wọ̀n ọ̀yẹ́ àwọn yẹn nígbà wọ́n bá kú kò sí ìdẹ̀rù kan fún wọn wàlẹ̀ ahùn yàgbẹ̀lùn tó bá ti ẹ̀wà kú tẹ́ gbogbo tí ń bẹ lẹ́yìn fún wọn wọn ní ìbànújẹ́ lórí ẹ̀ àwọn wọ̀nyí kò láyàríkà ààbò jẹ́nà ẹ̀sán tí wọ́n fi ń ṣẹlẹ̀ fún nínú ayà mi ọlọ́run pa àwọn múmìnì àti àwọn kèfèrí ó pa wọ́n pọ̀ bá sọ̀rọ̀ pé olúkúlùkù wọn àyè tó tọ́ sí wọn ọlọ́run ní bàdà من كسب سيئة وحقت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ẹ̀kú léè tọ́jẹ́ pé iṣẹ́ ẹkú rẹ̀ ó ti ràn bàká ó ti di odò tó wà wà láàrin wọn àwọn ọ̀rọ̀ àwọn ni ẹni iná ni wọ́n sì máa gbébẹ̀ lọ kárin kété wàlẹ́bí na àmàlù ẹ wà ara wọn tí wọ́n gbàgbọ́ wà á sọ̀rì ha ó ti ń ṣiṣẹ́ rẹ̀ ìta àwọn yẹn àwọn lẹ́ni àjẹ́nà fi àwọn náà máa gbé lọ ni. sọ ayé ó ti ṣe gbogbo àwọn àlàyé yìí lọ́pọ̀lọpọ̀ ipò míì ọlọ́run pé àwọn mùnáfìkì ó ti ṣe àpèjúwe wọn irú sọ́mọ ń ṣe níṣẹ́ bẹ́ẹ̀ náà ló sì pé àwọn múmìnì àti irú tí wọ́n ṣe níṣẹ́ ọlọ́run ní المنافقون والمنافقات بعضهم من بعض àwọn mùnáfìkì lọ́kùnrin àtàwọn mùnáfìkì lóbìnrin apá kan ara apá kejì láti wá bákan náà ni wọ́n ya òru lábí mùnkà iṣẹ́ ẹbú òun ọmọ pàṣẹ àtiṣe wọ̀yẹ̀ náà ní àárín màrú iṣẹ́ eré ni wọ́n máa ń kọ̀ láti ṣe wọ̀yẹ̀ ìlú na àìdíyà wọn bẹ́ẹ̀ ni wọ́n káwọn wọn kù wọn kì í náwó wọn sójú ọ̀nà ọlọ́run fàlàdíyà wọn lókun lọ́ọ̀rá fẹ̀rẹ̀ sí ẹ̀. wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run wá gbàgbé wọn ìmúnà mùnáfẹ̀kìnà òun tó àfikún àwọn mùnáfẹ̀kì àwọn lòdìlẹ̀ jẹ́ وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها ọlọ́run wá ní òun ṣe àdéhùn fáwọn mùnáfíkì lóbìnrin àtọkùnrin iná jahannama ni wọ́n wọ̀ wọ́n fi máa gbélu rẹ̀ lọ kéèrú kése yíyà asùkòrò eléyìí tó wọ́n jẹ́ níyà wà láàánà wọn lọ ọlọ́run ti sẹ́bi lé wọn ó sọ wọ́n dẹni ẹ̀kọ́ wà láwọn àdáàbò mọ̀kéyìn wọ́n máa jìyà ẹlẹ́ta eléyìí ní gbogbo ọ̀dà tí ò ní ò ní sinmi irú eléyìí náà lọ́lọ́run sọ fáwọn múmi ni wàlmúmi náà wàlmúmi náà àwọn múmìnì ọkùnrin àgbóbìnrin ba'duhum awliya'u ba'd apá kan wọn alágbàkàyà apá kan ni apá kan wọn olùfẹ́ apá kan ni ya'muruna bil ma'ruf àwọn ọmọ àtẹ iṣẹ́ eré wayanhawna 'anil munkar wọ́n máa kọ̀ fún àwọn èèyàn tí ti fẹ́ bú ويقيمون ويطيعون الله ورسوله وانظر صلى لنا وانظر كان صلى لنا أولئك سيرحمهم الله أو wọ̀nyí الله fi tẹ̀ wọn torí pé ìtọ́lọ́wọ́ fi tẹ̀ wọn mẹ́sàn iṣẹ́ tí wọ́n ti rò tó bẹ́ẹ̀ nílé ayé tí wọ́n bá ṣiṣẹ́ kan mẹ́wàá lọ́lọ́wọ́ ti fún wọn nígbà ní ọlọ́mọ ṣe àlékún oore fún wọn dé seven hundred àbí jù bẹ́ẹ̀ lọ ní iṣẹ́ ẹyọ ẹ̀tọ́ bá ṣe so eléyìí ni ìtumọ̀ pé pẹ̀lú ìka ọlọ́run láti lè àṣẹ náà ọlọ́run ní òlà ìka ẹ̀yà àbòhùn wọn àwọn ìwé ọlọ́run ló ti kẹ wọn nínú ọlọ́ àdízùn hakeem dájúdájú ọlọ́run ọba ọba olùborí ni ọba olùmọ̀ ni ọba tó máa ń ṣe nǹkan perfectly tó sí àtìsẹ́yìn iṣẹ́ وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ọlọ́run ti ṣàdéhùn fáwọn múmìnì òdodo lọ́kùnrin àti obìnrin ipò wọn wọ bàdẹ̀ra èyí tí akéré mọ bú odò tó ń sàn lábẹ́ rẹ̀ wọ́n máa gbénu rẹ̀ lọ kẹrin kéde láíláí ọmọdáàkì ló fàjìrà ibùgbé tó dáa ni wọ́n wà sí ìjàndáàtì àdùn nínú ọgbà àdẹ̀ra yìí wàrìdùwánù nínú ọmọrù àgbà èyí tó tóbi jù nínú tí ó rí ní nǹkan àbádọ olùyọnu ọlọ́run ọlọ́run yọ́nú sí ọ yóò sọ fún ẹ pé òun ò tún bínú sí yín láéláé ìgbádùn yìí ẹ máa jẹ lọ ẹ lè rí ìdùnnú ọlọ́run mọ́ wúwa lè fọwọ́tún làásìn ìyọ́nú ọlọ́run yẹn òun ló tóbi jù òun náà sì ní oríire tó tóbi jù. so àpèjúwe àwa ẹni àjẹ́nà ìkẹ́ ọlọ́run ìyọ́nú rẹ̀ nínú abẹ́nú ọgbà àdẹ́ra títí yí láíláí àti ìyọ́nú ọlọ́run tó tóbi jù ní ọlọ́run ọba oṣù kẹwàá. ọlọ́run ni lọ́wọ́ anzalna hadha al-Qur'an. لو على جبل لرأيته الأمثال نضربها للناس لعلهم يتفكرون Ẹ̀rí Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run èyí ń dá ǹkà yìí tó ń sàlàyé oríṣiríṣi fún wa, Ọlọ́run ṣe àlàyé ẹ̀ لو أنزلنا هذا القرآن على جبل أهلي القرآن تاكو فوو ما يبيني يأتي الجنة جوان كاتو اللفا أخلا راوا إذا يكو أكل لالا جوان توبي قولي ولا سوى القرآن كالسي لرأيته خاشعا متصدعا من خشية الله أهلي تو كينا yóò torí ìpayà ọlọ́run yóò ti kọ̀ sí wẹ́wẹ́ torí ìpayà ọlọ́run wàtíǹkà àǹtà lọ́kùnrin ìwà rẹ̀ lọ eléyìí ni àpèjúwe dáhùn sọ fáwọn ènìyàn làálàhùn yàtàkàtàrùn bóyá wọn ò ronú ọkọ̀ ọbẹ̀ ẹ̀dẹ́ ènìyàn kìí jẹ ẹsẹ̀ ẹran ẹ̀jẹ̀ ni tó dùn jọ pé kò lágbára fẹ́ràn ní ọba máa ní ọkọ̀ ilé ọkọ̀ ilé gbogbo ọkọ̀ ọ̀tí ẹ̀tún lágbára fẹ́ rọ̀ tó ń ti bẹ́ẹ̀ bó ṣe rọ̀ lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ yìí alukọ̀ránì tọ́lọ̀ ń jù ẹ pé ìbáyẹ́kórí àpáta tó le koko tó tóbi inú ọba sọ alukọ̀ránì lé lórí mi torí ìpayọ̀ ọlọ́run yóò ti kó ti wẹ́wẹ́ eléyìí òun àpèjúwe àpèjúwe bíi wọ́n ní irú àpèjúwe báyìí àpèjúwe káà máa ṣe kí ènìyàn ó ronú sí ni torí kó bá lè rọ́gbọ́n pọ́nú ẹ̀ ìdí nù tọ́nà ti sọ pé làálàáhù yàtàkà sàrò bóyá wó ronú wó yọ gbọ́kọ́ nù rẹ̀. àwọn akọ́ onígbò yàtà wọ́n ní lọ́wọ́ àjẹ́lẹ̀ hàn kan àlàjábàlì nílẹ̀ jìbá ìbá pé kùránì bẹ́ẹ̀ ń kà yìí àyè tí wọ́n ń kà fún yìí tí wọ́n pàlàyé rẹ̀ fún yìí orí àpáta ńlá kan nínú àwọn àpáta la sọ̀kalẹ̀ lé lórí sísọ̀kalẹ̀ lórí rẹ̀ ó ní pé fàfáhìmọ̀ ọgbọ̀ yé kìí ṣe pé abẹ́ àlùkùránì àgbẹ̀kọ̀ orí àpáta tó máa sọ̀rọ̀ èyí ni pé awá ṣe àpáta lóun náà tọ́lọ́pọlọ tí ń gbọ́ nǹkan ayé ọwọ́ agbọ̀yé gbogbo àwọn àdéhùn ìdẹ̀ra ló gbọ́ gbogbo àwọn àdéhùn ìjìyà gbogbo ẹ̀ lọ́gbọ́ la àkọ́ṣàwú alákòwọ́dí wàṣídàdí wọ́sọ̀làbátìhí wọ́sọ̀kọ́ọ̀bàtìhí ẹ̀ẹ̀bá rí gbogbo ti pé ó lágbára ó le koko tí kò rẹrùn láti fọ́ ẹ̀bẹ́ni kọ́ọ̀dì àn bẹ̀lílẹ̀ mùtàṣẹ́kìfán min khashyatillah ẹ̀bẹ́ni pé yóò ṣẹ̀rí ba yóò di ẹni ilẹ̀ yóò rọ̀ pẹ̀pẹ̀pẹ̀ débi pé yóò fọ̀ká torí ìpayà ọlọ́wọ̀ rẹ̀. ọdí ọlọ́dí wà tí nìkan àǹtàlù mọ̀bìrì bùhá wọ́n mú wọ́n sí ìhùhá nìyàn. eléyìí làpèjúwe èédà ṣàlàyé rẹ̀ ọmọ ènìyàn kó lè gbọ́ yé gbọ́yé làánàhùn yàtàfàkàrù rẹ̀ fi kúndùrọ̀ fìlà wá àbọ̀mọ́tì bóyá wọ́n lè ronú sí agbára ọlọ́wà àti ògbó rẹ̀ wàfin àyà حق على تدبر القرآن آية wato áyà yìí ṣíṣe ìfúnnilẹ́bùn ni wípé kẹ́yìn ọmọ ẹ̀fẹ́ tàdábùrà alkùnrán kọ́ máa ronú sí ọ̀rọ̀ alkùnrán wàtàkì ìmù màálì yìí tí wọ́n máa gbọ́ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ wà láàmàlù rẹ̀ wọ́n sì máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Àyà yìí ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà tí ó sọ wa lẹ́nu ìgbà ká máa ṣe tadabbur al-Qur'an ká sì ní ìgbìyànjú láti máa gbọ́ al-Qur'an náà yé ká máa fi ṣiṣẹ́ ṣe. àfá Ibn Kathir lórí àyà yìí ó ní yaqulu ta'ala mu'azziman li amri al-Qur'an ọlọ́wọ́ bá ń sàlàyé fún wa ó fi sẹ́fẹ́ fi hàn wá gíga Al-Qur'an gíga Al-Qur'an àti títóbi rẹ̀ wọ́n mú báyìí lẹ́nu olúwa kádàrí yìí ó fẹ́ fi rú ó fẹ́ fi hàn wá bóò ni ìgbéga rẹ̀ ti tó. وأنه ينبغي أن تخشع له القلوب إذا قلت هي مي أخفى يعتري كيه وتصدع عند سماعه كيامي قطع لبا تنبغض لما فيه من الوعد الحق تورين تنبن ولنوع دنو جدو والوعيد الأكيد أتيا دنو صدتو فإذا كان الجبل في غلبته وقفاوته لو فهم هذا القرآن فما جدتين òkúta ńlá tó ń ti bó fi lé kókó tóun tó sì lágbára ìbáyẹ́kọ́ gbọ́ àgbọ́yé alukur'an ni fàdàdà gbọ́rọ̀ ń òun náà wá ronú sí máa fi ìlà kọ́ṣà àtọ̀tọ̀kọ́dà min láì àgbàwọ̀dàlà ó fàkẹ́yìfà yẹlí ìkùbíkùn ayọ̀ ìbẹ́ṣà bóò ni ó ti wá sọ fún yí ẹ̀yẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn aláṣẹ̀lí ìlòkùnlò òbùkún èéṣe tí ọ̀kan yí ọ̀rọ̀ yìí wàdọ́kṣà kẹ́ẹ̀páyà wàdọ́kọ́dà kí àyà yí ọ jẹ́ mìírànṣì orí ìpayà ọlọ́run tẹ́ẹ̀sì ronú sí tíra rẹ̀ èyí ti tẹ́ẹ̀ páyà ó ní wàlìháàbà kọ́nà tààlà ìdínú tọ́lọ̀ ọba ti sọ pé tilkal amsalu naqribuha lillah eléyìí ni àwọn àpèjúwe táwọn sọ fáwọn ìdí ni pé ọkọ̀ àwọn ẹlòmíì gẹ́gẹ́ bí àpáta náà lórí bó ti wà nínú fífa rẹ̀ fẹ́ pé kìí ṣẹran kìí ṣẹ̀jẹ̀ fẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àpáta lórí lórí pé ó lè gbogbo ní kò sí sí wọnú ẹ̀ lóore. ọlọ́run ni wà inna mina al-hijarati lama yatafajjaru minhu al-anhar ó wà nínú àpáta tó ń ti bó ti lè gbogbo tóun tí máa fọ́ tómi ó sì máa jáde nínú ó ní sí ní ìdẹ̀kùn ni.

ọlọ́ni súnmọ̀ ọ́fẹ́kùlùbù ìlẹ̀mbáàdì láàrin kàfàíyà kan ṣìdá ọ̀dì àwọn àṣẹ́kù ọ̀ṣùwà lẹ́yìn náà ó ní ẹ̀mí yíwá lé kókó lẹ́yìn rẹ̀ líle kókó tó lè lóko ẹ̀rù pé àpáta ńlá kan ni àbí káti ẹ̀mí ó lágbára ó lágbára ó lé kókó jàpáta lọ torí pé irú oore tí ń jáde ló àpáta kò lè jáde lọ àpáta máa fọ́ omi ajáde ṣùgbọ́n àwọn oore kankan ò lè jáde kó nu ẹ̀mí wọn torí ẹ̀mí náà ti le koko. ọlọ́ni wàlọ́ ẹnìkọ̀ ẹ̀mẹ̀lì tó yẹrọ bí ìjìbá àwọn kùtì àbí ìlànà àwọn kùlì màbí ìlànà ìbàjẹ́ tó kùránì èyí tá a sọ̀kalẹ̀ fẹ́yìn kẹ́ lè máa kàkẹ́ ẹ máa ronú bí kẹ́ ẹ lè máa tẹ̀lé ìbáyá pé orí àpáta ọ̀nà bá sọ̀kalẹ̀ lẹ́nu àpáta ọkọ̀ bá mú kúrò láyé rẹ̀. àbí táwa sọ̀kalẹ̀ lórí ilẹ̀ ilẹ̀ ọ̀há yanu àwòkún ní màdí ìmọ̀ọ́ta àbí kápá òkú sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ òkú ìbá dìde tí nǹkan bá wà tó lè ṣe irú eléyìí al èé wá ṣe tó yẹ pé ẹ̀mí ẹ̀yẹ ọmọ àlẹ́bí adam ti lè kókó tí kùránì ọ̀nà palára rẹ̀ lóòótọ́ àwọn kan wà nínú àwọn olùgbàgbọ́ òdodo tí kùránì lápá lára àwọn wọ̀nyí a ṣe àpèjúwe ọlọ́la tí ọlọ́mba fún wa ní ẹ̀mí bó tilẹ̀ jẹ́ pé a bẹ̀rẹ̀ ní kíákíá ṣùgbọ́n àtìkò ti tó nú ẹ̀ afá ibn Kathir nínú tafsir ní súra àpò ó mú ìròyìn kan wá nípa Umar ibn Khattab ó ní Umar ibn Khattab ní àsìkò kálífà rẹ̀ a máa jáde lálẹ́ tí ó máa rìn káàkiri yóò máa wo irú tí àwọn èèyàn bá fẹ́ lú ẹ̀ eléyìí ní bùkátà tó lè bá gbọ́ bùkátà ẹ̀ eléyìí ó ní sòrò ó lè bọ́ sòrò rẹ̀ àbí kí ni dáhùn rẹ̀ ṣe ń ṣe wíṣẹ́ wọ́n ṣe wọ́n hùwà àbàjẹ́ ni àbẹ̀ wọ́n hùwà tó dáa a máa sọ̀rọ̀ káàkiri lálẹ́ torí pé òun la darí. gẹ́gẹ́ bí ẹni tí ń darí ẹran tó jáde lóru tí wọ́n lọ wo àwọn ẹran rẹ̀ bóun ni wọ́n wà tí wọ́n wà dáadáa tó kò tó ìkó jáde lọ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe máa wo àwọn èèyàn lóru. ó wá rí kọjá lẹ́nu ẹjọ́ kan ó wá kọjá ilé kan nínú ilé àwọn mùsùlùmí ẹni ó di léwu ó wà lórí ìdúró ó ń kírun ń ka alukur'an ló ń bọ̀ ń nínú alukur'an ó ń tọ́ ń fi ń ka nígbà tó dé ọ̀rọ̀ náà ipe ìjìyà ọlọ́run ọba rẹ yọ padà wá tẹlẹ̀ kò sí ní tó lè dágbó wọ́n ni ní ọmọ ọ ní ọ̀sánù ìbúra ọba bù wọ̀rọ̀ bẹ̀lẹ̀ káàbà mo búra pẹ̀lú ọlọ́run ọba tó ní káàbà á ni lórí tó para tí ọba fi ra ara tìgànná ni. fàmákàtà màlíyàn ó wá dúró ní àsìkò kan díẹ̀. فواقيته عفوا ثم رجع إلى منزله لين وقد إليه nígbà tó wọlé o lè jáde oṣù kan oṣù kan Umar ibn Khattab ò lè jáde débi pé àwọn èèyàn wa ń bẹ̀ẹ́ wò bí ìgbà jíjẹ́ ẹni tí ọ̀gá dùn àwọn èèyàn wọ́n wá ń jẹ́ owó wá ń ṣe ìhádà bí ìgbà tí tó pé ẹni tí ọ̀gá dòwò torí ń tọ́gbọ́ nínú síra ọlọ́run ọba tó pa lẹ́rù wípé dájúdájú ìjìyà ọlọ́run ọba rẹ kódà kò sí tó lè torí tí ó jẹ nínú tí wọ́n bẹ́ẹ̀ ni Malik ibn Dinar nígbà tí ó ń gbọ́ tí wọ́n ń ka Al-Qur'an yẹ kọ́ ìbò lára rẹ̀ bá bẹ̀rẹ̀ sí í gbọ̀n káàtà oṣù ààrẹ títí ó fi dákú lórí ìtọ́gbọ́n nínú Al-Qur'an. tẹ́ ẹ bá ka tírà Imam Suyuti Al-Qur'an àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó tẹlẹ̀ táwọn ẹni rẹ gbogbo ẹ̀ ló mú wá nígbà tí wọ́n ń gbọ́ Quran. so ìdínú tọ́lọ̀ ti sọ pé afala yatadakkaruna al-Qur'an tí wọ́n ti ẹ̀rọ ló sí al-Qur'an rò tí wọ́n ti padà sí ìlú am ala qulubi aqfaluha àbí ṣé ọkàn wọn wà ní títì ni ọwà ní títì kò sí nǹkan kan tí máa lórí lọ bá sọ a ṣe tó ṣe déédéé ọlọ́run tó wa ńlá èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tó rí